ó túmọ̀ sí pé ẹni tá a bẹ̀ níṣẹ́ kò rí sẹ́sẹ̀ nù. ìtọ́fà tí rẹlẹ́ yìí fi tọ́ pé bá mi kọ́ lálùkùránì títí tí ó fi ha tí ì ha sórí. ó gbà yí báyìí tí ọba rí kọ́ ọba rí kọ́ tó fi ha sórí. ó náà ní àdéhùn anábìrò Muhammad sallallahu alayhi wa sallam tó ní inna ahaqqa. ما أخذتم عليه أجرا كتاب الله dájúdájú ń tọ́lẹ́tọ̀ sí kẹgbowó kẹgbowó ọ̀yà lórí rẹ̀ onáàlà alukur'an lórí kíkọ́ tẹ́ ẹ bá kọ́ ma ma ké tí ó tọ́jú pé kéèyàn lórí tó ní ní tá à gbé ká lọ́ọ́ fi lọ́dọ̀ àwọn olówó táwọn ń fẹ́ kẹ́ sókè kúránì táwọn wá pé gbogbo alukúránì tẹ tọrọ pé kábàá yín kéyì iye kan báyìí lẹ́sàn fún wa lórí iṣẹ́ tẹ gbé fún wa eléyìí ọ̀tọ̀ náà kọ̀tọ̀ náà wọ́n ta ẹ̀kọ́ kọ́ kọ́lá gan àwọn àyà alukur'an wọ́n fi hàn wá pé ṣíṣe bẹ́ẹ̀ títa ọ̀rọ̀ ọlọ́run ọba ni olówó pọ́kú ẹnì kò sì gbọ́dọ̀ ṣerú ẹ̀ fẹ́yìn tó bá dán òye ọ̀tẹ̀ lọ́dọ̀ ọlọ́ wala tashtaru bi ayati llahi thamanan qalila ẹ bá sì máa ta àwọn àyà ọlọ́run ọba lówó pọ́kú tẹ́yẹ̀ bá sọ pé oyebíye làwọn ń ta ń ta wọn àwọn èyí ta lówó pọ́kú. ha sọ pé kò sí iye tẹ́ ta kò sí iye tẹ́ gbà lórí bẹ́ẹ̀ ti ṣe ń ṣe yẹn tí ọjà sọ pọ̀ kú lọ́dọ̀ ọlọ ìdí ni pé kò sí bówó ṣe fẹ́ pọ̀ tó tí ò ní padà tán nínú kówó ti tán kẹ́ni tó ní ó tó tán ìyẹn a sì ti máa tán kówó tó tán gbà wọn máa ta àwọn àyà rẹ̀ lówó pọ́kú. tèdè nìyẹn níbi jẹ́ pé gbogbo orí eléyìí kì í ṣiṣẹ́ o ẹni wá pé ti ń ṣe nù kọ́ pàtì o kọ́ pàtì kọ́ wá ṣẹ́ṣe o kọ́ kọjú tí ó wúlò fún tí ò ní ìbálẹ́jọ́ fún tó bá di lọ́la kìíyàmù. ọwọ́ ayé nínú hadith abi sa'id al-khudri radiyallahu wọ́n wà lórí ìrìn àjò wọ́n á dé sí abúlé kọ̀ọ̀kan lóru kò sí bí wọ́n ti ṣe tọrọ lọ́dọ̀ àwọn ará abúlé kò yìí kí wọ́n dákun kí wọ́n tẹ́wọ́ gbà wọ́n lálejò káwọn orí ibi forí lé káwọn orí ibi forí pamọ́ sí títí tí lè fi máa ṣùgbọ́n gbogbo wọn kọ̀ jálẹ̀ káwọn ò lè gbà wọ́n lálejò báyìí náà lọ faransé kó síbi kan nínú abúlé kò yẹn gbà tó di orúgànjọ́ ẹnìkan ké gbàjarè wá síbi táwọn sàábé wà ẹ dákun dẹ́nìkan àánú yín tó máa ń tà lè ṣe sí ojú ọgbẹ́ ibi jẹ́jú àbá kékeré bá ti sáyàn bí. wọ́n ní. bẹ́ẹ̀ ni a máa wọ́n kẹ́ mọ́ ọ pé a ò ní í ṣe ń tá a mọ́ ọ fẹ́ni tẹ́ ẹ ní ejò sàn bàbá kẹ́ ẹ gbà pé sanwó rẹ̀ wọ́n làwọn sàn tẹ́ ẹ bá gbàgbé sàbí tọrọ wọ́n gba àwọn lálejò káwọn kàrí ibi forí pamọ́ sí wọn kọ òfin ṣẹlẹ̀ sọ pé al-ghunmu bil-ghurm ẹni tó bá ẹni tó bá tó bá tó bá tó bá forí ru ẹrù wàhálà rẹ̀ òní ọjà gbádùn rẹ̀ ẹ̀yin kọ̀ láti gbà wọn lálejò báwo lẹ ṣe wá fẹ́ sàǹfààní dáadáa tọ́lọ̀ fún wọn màtẹ́yìn ọ̀mà lọ́fẹ̀ẹ́ eléyìí tó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ṣe rere yóò gbẹ̀san rí ẹnì kan dáadáa kó gba ìdálẹ́sàn ẹ gbà wọn lálejò wọn lọ sí gbé báyìí ẹ wá ń wá ẹ̀rọ rẹ̀ bọ̀ wá sọ́dọ̀ tiwa á mọ ẹ̀rọ rẹ̀ ṣùgbọ́n o a ò ní ṣe tí ṣe ẹ̀rọ rẹ̀ ṣe láì jẹ́ pé ẹ gbà pé wa àwọn èèyàn yìí wọ́n láwọn gbà sanwó rẹ̀ Abu Sa'id wa bọ́ síwájú náà ni wọn náà ń gbọ́ yẹn nínú àwọn ẹ̀kọ́ ńlá eléyìí tí súnà anábì tó fi wa eléyìí tó ṣe ké báwọn àgbà yẹn ti ṣe lò ó tó fún wọn yẹn bẹ́ẹ̀ náà ni ó fún wọn náà lónìí pẹ̀lú májẹ̀mú kọ́ ọjẹ́ gbọ́ ọba kó Abu Sa'id bọ́ síwájú ó ké Suratul Fatiha tí ẹni tí ejò àbá kéke sàn yẹn arákùnrin yẹn wá dìde bí ẹni pé nǹkan kan ò ṣe rí báyìí wọ́n ti ẹ̀tún sọ nínú ẹgbà wọn àyẹ̀pẹ́ ni tí ejò sàn yẹn òun gan-an ní baálẹ̀ abúlé o ó làgbá wọn. wọ́n lo lọ kó àwọn àgùntàn wá wọ́n kó wọn wá fún àwọn sàábé gẹ́gẹ́ bí owó tí ṣe. àwọn wa ni ta ni wá àtó bẹ́ẹ̀ tá a lè mú kan nínú àwọn ẹran yìí jẹ àbí tá a lè mú lò ṣáájú ká tó kó wa bẹ́ẹ̀ ni tá a bá bẹ̀yàn sẹ́ tọ́ba wa ti ara sẹ́tà bẹ́ tó sàǹfààní kankan nǹkan yẹn ò tí ì jẹ́ tiẹ̀ o ó di gbàtà bá kó lọ jí sẹ́fẹ́ ni tó ara wa ń sẹ́ pé ntọ́lọ̀ ní ká rí látara sẹ́tà ẹ̀bẹ̀ wá nì káwọn wá ní ẹkú kalẹ̀ ọ̀là àlùbáríkà ẹ máa kó lọ ayọ̀ǹda rẹ̀ fún yín. bàánà ni ó tó jẹ́ tiẹ̀ ezeke ńgbà tẹ́mi ọ̀gọ̀ irú ìtàwọn èèyàn ń bá káláyè sìn ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ yẹn ń ẹni lọ jíṣẹ́ báyìí fẹ́ni báyìí ẹgbẹ́ mo ní kẹ́ fún wọn ní nǹkan yìí ọmọ a wá fi iṣẹ́ rán nígbà tó dọ̀hùn gẹ́gẹ́ bí ìṣe àwọn ẹni àti fi nǹkan fún kásì máa wọ ọ̀ràn kọ́ máa lọ láì fún ọ náà ní kankan wọ́n bá pe ọmọ tí wọ́n ránṣẹ pé tọ̀ náà wá ń bí pàtó máa wá wọ́n bá sì fi ọgọrùn ún márùn-ún náírà wọn fi lé lọ pé owó sẹ́ẹ̀tì ẹ̀ náà wá a gbọ́dọ̀ owó sápò kápẹ́ ńgbà táwọn A lọ́wọ́ ni lẹ́yìn tí mo ẹni tó wá bí ọ̀nsẹ́ náà ni máa mú lọ gbaná ló tó dẹ̀tọ́ fún ọ. torí tó bá kó ojókòó sọ́dọ̀ ọmọ mi rẹ ni tó ọ̀ lọ síbi kankan tó ọ̀ lọ jẹ́rú sẹ́hùn kò sẹ́ni tó fọ́n kọ́bọ̀. láyé pé sẹ́ tí wọ́n bí ọ olóṣè sábàbí tó fi gbowó òun ẹni tó wá bí ọ ànsẹ́ láàfọwọ́ ń fún. àwọn sábà kó àwọn àgùntàn yìí dé wọ́n sì ṣe àlàyé fún torí àwọn ti mà ìgbà anabi kì í gbàgbà kúgbà láì sàlàyé anabi ò ní gbà o yàtọ̀ sí wọ tó ṣe pé wọ ọ̀dààmú wọ ọ̀dààmú tiẹ̀ wọ́n bá dá ti mú nǹkan kan wá ẹ̀fí lélẹ̀ àbùkátà àlàyé èèyàn ní yé gbẹrú ẹ̀ títí tí ì gbọ̀ràn wọn àbá kọ ẹrù olè wá fún ọ olẹ́rù olóúnjẹ ọmọ lọ ń jẹ àjẹ́ yóò ní àjẹ́ náṣẹ́ ní tọ́ jẹ bí yóò ní kirikiri ńgbà mi yóò sì jẹ bí náṣẹ́ lálágbọ́n tí ọba sọ́ra min ayin alaka hada òfin kan nínú ṣẹ̀ríà kpolotiri bẹ́ẹ̀ ni Umar fi lélẹ̀ min ayin alaka hada Ah, bàbá mi ẹsẹ̀ẹsẹ̀ máa wádìí àwọn wádìí o wọ́n wádìí gbọ́dọ̀ tí rí tí mo mọ̀ bọ́ọ̀ tó kẹ́gbẹ́kẹ́gbẹ́ ti ń jọ ń jalè èlò lọ ń gbà lóṣù tó fi lọ́ọ́ gbé mọ́tò wá fún mi bàbá ẹ má máa wá àwọn ìyàwó náà ẹ ọkọ lọ ń gbára dálẹ̀ torí ẹ, ànábì ọ̀ wádìí wọ́n ní báyìí báyìí báyìí anabi sallallahu alaihi wasallam ni ta ló fi mọ̀ ọ́ ike rukiya ni suratul fatiha ìwọ náà gbọ́ yẹn o rukiya tó ní agbára gidigidi ni suratul fatiha òsì tí wọ́n fi ṣe rukiya fún tí ò ní jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ pẹ̀lú gbọ́lọ̀ tìrẹ́ ni imam ibn qayyim rahmatulahi alayhi nínú tírà rẹ̀ wọ́n ṣàlàyé lóríṣiríṣi irú àwọn àdánwò kan tọ́lọ̀ ní kò ṣe lákòókò kan ó kó lọ sí mẹ́kà tí ń gbé bẹ́ẹ̀ ó lóríṣiríṣi ààrẹ máa ń ṣe òun ààrẹ kárò owó kárò ọmọ wúyàn ní àwọn ọmọ tí ń dùn mọ́mọ́ oúnjẹ ń bá ti dìde tó ń gbomi zemzem òun ka suratul fatiha sínú ẹ̀ òun sì mú wọn bẹ̀rẹ̀ sí ṣe tọ́wáf àrùn òun tún á dá sánsán bí ìgbà tí nǹkan kan ò sí òun rí. tẹ̀lé suratul fatiha rúkìá ńlá ni gbogbo rúkìá tẹ̀ máa fẹ́ ṣe láyé tó o bá sẹ́ẹ̀mọ́ lórí suratul fatiha ó ti tó hiyal káfíà ó tó. innama al-ishkal fi quwwati imanika ibi tí wàhálà wà ọ̀nà níbo ni imáni rẹ̀ lágbára bò lọ́lẹ̀ lẹ́sẹ̀ tí imáni bá ń bẹ pẹ̀lú rẹ̀ tó sì gbópan hiyal kàfíà fati àtìtò òtítọ́ láti ṣe rúkìá bàbá àjálùjọ nínú náà lọ́wọ́ àríyàn fati àtò tó pin ìgbà tí imáni ti ń bẹ pẹ̀lú ẹ̀ bá nípa tó lágbára tẹ̀lé inú yàtọ̀ sáwọn tó ń sọ alukurani náà sọ́dà gbó ó ṣe pé wọ́n máa fọ́ ọmú eléyìí yéésù lọ́wọ́ àánú súnà ó lè ké alukurani sómi kó mú ó lè ká láì mú láì ké sómi mú ó ti tó mọ́kọ́ á kọ́kọ́ hàn kíníkan tàdá kíníkan wàhálà kọ́mọ́ á fọ́ ọmú kó sọ́dà gbó pọ̀tọ́. torí olùkọ́ alùmọ́mọ́ lọ sọ́dọ̀ olùkọ́ pàmì kọ́ ọmọ ìlànà Kùránì kọ́ máa ké kọ́ máa kà kọ́ ha sórí. eléyìí pàtàkì púpọ̀ pé káwọn òbí ó mójútó. ẹ rí i pé nínú àwọn tíra ìmà ẹbí bí àpèjúwe tẹ rí lálẹ́ yìí. èyí tí àwọn òbí máa dù ìdùnnú ńlá ni fóbi pé kọ́ máa yín rálù kùránì hà láwọn òbí tí wọ́n bá máa ń tọ́ yẹ tí wọ́n bá sì ṣiṣẹ́ tán tí ọtọ́ kọ́ máa yín rálù kùránì ìdùnnú ńlá ni wípé òun náà ń bẹ lábẹ́ mímúṣẹ tọ́lọ̀ mú lérí rẹ̀ sẹ́ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwọn aláṣọ ìrántíkalẹ̀ alukur'an àti sunna gẹ́bí tafsir sahih látọ̀dọ̀ àwọn olùmọ̀ wọn lọ alukur'an àti sunna nìyẹn wa inna lahu lahafidhun àwọn aláṣẹ sọ. sẹ́wọ̀n pé látara pé wọ́n há alukur'an sórí ìsọ ọlọ́run ọba ọ̀sẹ̀ lórí alukur'an. ẹnkútẹ́ àbá ti ẹ̀rí ìtọ́ alákọ̀ọ́lẹ̀ mà ẹ̀ńdí kò ní í ṣẹlẹ̀ dìgbà tí bá dé. èyí táwọn èèyàn há sínú gbáyà wọn tó há sórí wọn ní sì ń bẹ́ńbẹ́ digbí. ọlọ́run ha dáadáa débi wípé kódà ẹlòmíín ha débi kò lè ṣàṣìṣe kó fi fáwọ̀ kó fi wáwọ̀ àbí kó fi wáwọ̀ kó fi fáwọ̀. subhanallah tọ́lá bá wá rẹ̀ yín pé àdéhùn ọlọ́run ọba nípa pé wọn sọ alukur'an ọlọ́run tó wá ní kọ́ máa inú kó nípìn nínú bí alukur'an ó sì jẹ́ sísọ. alhamdulilayi eléyìí làwọn èèyàn máa dùn wọn wọ́n máa ń sojú kòkòrò pé kọjá tàwọn náà yàtọ̀ sí ìtawọ̀ pé wọ́n ń wọ́n máa fẹ́ ẹ̀ ní rinu tírafíkì kan láyé ọfọmọ rẹ fi lólùkọ́ lọ́wọ́ kókó bá ọkọ lálùkùránì máa ké lásán kẹwàá wọlímà kí ni jẹ́ bẹ́ẹ̀ nu sẹ̀rí àgàn ẹ rí i pé ìrìnlẹ̀ yín kà kún bàbá bá ti ń bá kí ó bọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń lè kí ó wọ́n lè kọ́ dé bíi izu mẹ́wàá hizbo mẹ́wàá tọ́ nígbà tí yẹn bá wá wá tí yẹn bá ha. hizbu mẹ́wàá ó tún ku àtẹ̀yìn bá kà ọ̀kà ọ̀kà ń da orúkọ lógeere hizbu mẹ́wàá nínú ọgọ́ta hizbu hizbu mélòó ló kù báyìí ó àádọ́ta hizbu wọ́n wá wó sùsùn pé lẹ́sìn akọ àwọn ọmọ kan jáde ká hizbu mẹ́wàá wọ́n sì ti kàdé lógeere eléyìí ń ga kò sí kankan ụlọ àwọn robin rọ́bì náà gan dángájá ẹ máa ń ṣe tí sọ Suratul Ahzab. tọ́ wọ́n kàn gbé wọn fò lójijì ni ẹ kó wọn sọ bá kọ́ra wọ́n bá ti kọ́ wọn ní wọ́n wọlé ẹ̀ka ọmọ ìmúfilẹ̀ ìhùn yín jáde. ti fi wọn bí ìyá ṣe ń palẹ̀ mọ́ ni bàbá ọmọ palẹ̀ mọ́ ọlọ́run lọ́ọ́ mọ iye ìgbà tí bàbá àti ìyá tó máa ń fẹ́ ṣe wọ̀límà rí lè fi ara wọn kó tó di pọ́ máa ṣe wọ̀límà. ṣé ẹ ti sọ fáwọn èèyàn yín àbẹ́ ẹ ti sọ fáwọn èèyàn yín àbí wúrúwúrú lẹ fẹ́ á ṣe ni ẹ̀dá àwọn èèyàn ó péjọ ọmọ ẹṣẹ lẹ́ẹ̀mejì ó subhanallah <laughs> ní yorùbá lẹ́bù. so ẹ wá di pé wọ́n ránṣẹ́ sára alẹ́ kálukú ọmọ wa wálé ẹ̀ńtẹ́ gbé wa ẹ̀ńtẹ́ wá à ẹ kú oríire yìí o. Hmm? tọ́ àwọn afáànù ọgbà tí wọ́n ń kúkú sanwó lè ké tẹ́lẹ̀ náà lásán náà kọ́ ni wọ́n kírètì ipò wọlé ké ẹ̀sán láti jọ ẹ̀sán jọ. kan mọ̀káwíà wọ́n ni. àbò ńlọ́dá wa ọjà bọ́ ni kọjá bọ́ <laughs> so ìdílé bàbá ìdílé ìyá àwọn ọ̀rẹ́ àwọn kìnnì kan kálukú ọmọ ẹ jáde wọn máa náwó fún un báwọn ti kéwò àwọn ti kéwò tán kéwò lẹ́ẹ̀kì tán <laughs> kálukú ti sẹ́ náírà márùn-márùn kèé ju bẹ́ẹ̀ lọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ètò tuntun wọ́n máa fi mọ́ ọmọ lórí wọ́n máa sànlẹ̀ ọmọ ti gàrà fáànù subhanallah ẹ̀tẹ̀jẹ̀ lásán lásán tètè káwọn ọmọ àwọn ọdún kankan ọmọ tó wá wẹ̀ ní mọ́ ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ ńjọ́ kan ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ ńjọ́ kan pétí lè bá rọra dá tí wọn rẹ ni tí ó ṣe ìmáàmù jọgá ah, bá wájú bó kálukúránì bá wájú kó kó kó ṣe láti fún wa bàbá ní hàn tẹ bá náwó wàlímà tọ mú ọba bọ wá sú ọba akébátì àti gbogbo òsè déédéé làwọn bá ní sọlá ti ta sí àtúnkì o torí imáàmù tó subhanallah fati àgàn wọn ọmọ kà la ilaha illallah fatiha ó sì wàlímà abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí pé ń jẹ́ tí ó sì wàlímà ti ń bọ̀ wọ́n fídíò rẹ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀. bàbá wàlímà àbí màmá ọ yọ̀bọ̀ sáàrin àwọn màmá màmá bàbá bàbá òyìnbó ké ó ké ké ó ké ẹgbọ́n kan bá. <laughs> ǹjẹ́ ìmọ̀mọ́ lọ lè kú lọ pé ẹ bá ní ẹlòmíì sọ ẹlòmíì tí sì sọ wọn torí tí bá lè tẹ́ ń bá ń kọ́ wọn bá hàn wọn ó ṣe dọ́gba tí wọ́n ha náà "Saa! wọn ò ní wọn limalize wọn ìyẹn ni kíkún wọn wà liman lọ pàtàkì subhanallah torí ẹ àwọn wọn ń kọmọ ga kọmọ onímà kì í ṣe ní táwọn kàkún ní rọ lásán ní táwọn kàkún ni pé bámi kọ́ ha gbogbo ẹ̀ sórí ẹ wo ti lórí wa tí bá ha tó awọn hàn àwọn tíra ìmọ̀ lórí ṣiríṣiríṣi sórí lápapọ̀ rẹ̀ wàláhi wàláhi kò ní palẹ́rù kò ní palẹ́rù lórí rẹ̀ kódà ò ní mọ̀ pé nǹkan kan bẹ lórí rẹ̀. ìgbà fi ìkápá àti lè ríru eléyìí ṣe sára àwọn ọmọ wa kí ló ní táwa ń pamọ́ ọmọ lára. pẹ́ẹ́pẹ́ àfìrégbè ọmọ fi gbogbo ayé tiẹ̀ gbọ́ yóò mọ̀ gbogbo ayé tiẹ̀ tasọ́ wọn ìní òmórúkọ gbogbo àwọn tí ń ṣeré kéré eré orí ìtàgé wọn yẹn tí wọ́n láwọn ń ṣe dírámà Yorùbá wọn kìnìkan àgbákò eh, kìnìkan alákanni eh, kìnìkan ìyálóde kìnìkan kẹrànfọ́ọ̀rì gbogbo ẹ̀ làwọn máa há sórí gbogbo àwọn ọ̀fọ̀ burúkú tí wọ́n ń pa lọ́ máa há sórí eh, gbogbo àwọn orin kórin orí rẹ̀ fọ́nkádánù kìnìkan ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ burúkú gbogbo ẹ̀ níbẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ sì ti mà ní ìgbà tá a bá ti gba ìbàjẹ́ láàyè lọ́pọlọ dáadáa kì í ráyè jókòó síbẹ̀. ìdí nu tó ti jẹ́ pé gbogbo ọmọ tẹ́ bá ti sọ tó bá ti sọ sílẹ̀ fún tẹ́kì ìranù ìrégbè ní fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ gbọ́ ẹni fi ń wò rọrùn fún láti ríru wọn kọ́. agbèrú wọn sílẹ̀ ha láti àmà tẹ̀sán àlùn títí kúlà rọ́bìn náà sẹ́ńlá yàtọ̀ sọ́mọ tó ṣe é pé ẹgbẹ́ jìnnà sílànà ẹ̀jẹ̀ ọmọ gbọ́gbọ́ kúgbọ̀ ẹ̀jẹ̀ ọmọ wò kú wò ẹ̀jẹ̀ oríire kúrì wàláì ní rọrùn ní ọ̀hà gbogbo alukur'an nìta. níta àwọn ògbìyànjú àwọn ẹni tí wọ́n rí ṣe láyé wọ́n fi nǹkan kan yàtọ̀ sí wa èèyàn ni wọ́n bì tiwa. ṣùgbọ́n àwọn òbí múra fáwọn ọmọ o bẹ́ẹ̀ lọ ẹ̀ka jẹ́ kí ẹ̀ka kan rí dáadáa dáadáa ṣẹlẹ̀ níbi kan ó jìnnà sí wa kò sí nù lu tí wàá Allahu Akbar níbo lẹ́yìn wà ẹ̀yin náà ṣe ti yín ẹ̀yin náà múra síra yín ká mọ ọmọ lọ ilé ẹ̀kọ́ pé wọ́n fẹ́ bá kọ́ lálùkùránì ó sì ha tó bá ha pẹ̀lú ògùn ọlọ́ ẹgbẹ́ hundred thousand kí lọ burú mbẹ́ èlò hundred thousand èlò nínú owó tẹ́lómi fi sòkú bàbá rẹ̀ tí òwúlò fún bàbá tó owó tó sì ná lórí àti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọba láyé ń bí wàá tún jẹ ẹ̀san rẹ̀ tó bá di lọ́la kìyàmà. torí ẹ̀kọ́ pọ̀ iyekíye tá a bá ná lórí àti kọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ara ọmọ bọ́mọ ó sì dàgbà la mójútó a kì í mójútó bọ́pọlọ rẹ̀ ó sì dàgbà a kì í mójútó bẹ́sìn rẹ̀ ó sì lọ síwájú. táwọn máa ti jẹun ntí bàbá ó béèrè nígbà bá délé adékòtò alhamdulillah ṣé wọ́n ti jẹun a kò sí ṣé wọ́n ṣe sọláàt tani ọlọsúmọsídìí nu wọn ẹnkọ àwọn ọmọkọ ọmọ òkútọ bàbá yìí ti ó ti yí padà o tẹ́lẹ̀ tí wọ́n ti jẹun kó tó sùn ni tani ó ṣe nu wọn ọlọjí wọn kékeré òbí ọdá ọyá sọlá ọmọ náà mọ̀ pé yẹs. bàbá yìí fẹ̀sìn ṣeré torí ẹ̀ eléyìí ile ká àánú mójútó ká ṣe ojú kòkòrò báwọn ọmọ ọ̀sẹ̀ hàl Qur'an káwá dì àpèpè lọ sídìí pé ká hàl Qur'an ká lè bá a máa ṣe díje ká lè máa kópa nù díje pé díje alukur'ani tí wọn á kí la fẹ́ fi ṣe kí la fi ṣe torí pé ọfẹ́ máa fi ẹjọ́ jẹ́ tọ́lọ́hún wá tayé nù ó sì súnmọ́ pé kí gbogbo ẹni tó bá hàn kúránì nítorí kó lè bá ṣèdíje ike ta lọ ha dáadáa o ta ni ọha tiẹ̀ gbàgbé o kó bá àgbẹ̀ bún o ẹni tó bá hàn torí eléyìí ó súnmọ́ kó gbàgbé gbogbo alukurani bí ìgbà tí kankan nù rẹ̀ rí kọjá àbí káfù tó bá ti fọkàn rẹ sídi pé ntọ́fà tí mo fi hàn tó bá lọ ṣèdíje tó bá rí jẹ ó súnmọ́ kó gbàgbé gbogbo torí de ẹlẹ́yìn hàn alukur'an ti rọ ọlọ́run ó lè bá a ní ládàá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́ eléyìí jẹ́ báwọn ó sì dánwó àwọn afáàn tí a máa ṣe wọ̀límọ̀ fáwọn ọmọ kí wọ́n lọ páyọ̀ lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìbéèrè ń retí wọn jọ pé dàlùkìyàmà ẹ̀ lọ́mọ ti kọ́ ẹ̀kọ́ ẹ ti kọ́ lálùkùránì máa ké ọmọ akéló geere títí dé ìparí alukur'an ìtumọ̀ kíkó jáde tẹ́ ń pọ́n ọmọ jáde nù nígbà tẹ́ ń sìn mà títí dọ́dọ̀ ọlọ́run nígbà àwọn ọmọ ìyá ọ̀mà ọ̀mà wàláhì ẹ̀tàn jẹ́ ni ẹ dákun torí tọ́lọ́run bàtà àṣejàmbá nu gbogbo nǹkan sọ́tọ́ kí jàmbá ó tún dé nú alukur'an ẹ̀dá lọ bẹ̀rù ọlọ́run nítorí pé gbogbo ìta ń ṣe láyé lónìí yìí à ń ṣe pamọ́ ni ìṣirò ń bẹ tó bá di lọ́la kìá. àwọn bàbá àti màmá tẹ̀ ń pé kí wọ́n wá ṣe wọ̀límọ̀ ọmọ wọn yìí àwọn ọmọ wàláì náà lójú wọn sọ mọ́lẹ̀ fún yín torí tí wọ́n bá mọ̀ kálukú ọkọ̀ ọmọ rẹ̀ fúnra rẹ̀ tó tí wọ́n wá mọ̀ ẹ̀yin kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run láàrin sọ́lọ̀ kẹ́ ẹ rí pé ń tẹ́ ẹ sọ pé ọmọ mà ọmọ lódodo ohun tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ sọ pé ọmọ mà lódodo torí kọ́ di wàhálà fún yín jọ̀gbìn dàlùkìyàm. tọ́ba yẹ pé mímọ akínà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fi kó jáde ẹ pé láàrin sọ́lọ̀ àwọn ọmọ mà ké lódodo. yóò sì máa dá lóòrèkóòrè táwọn kan bá láwọn ṣe wọlé táwọn tó tí wọ́n bá wà ń bẹ̀ tí wọ́n ṣe ìdánwò fáwọn ọmọ yìí tẹ́ẹ̀kan síbì kan láàrin alukur'an tí ọ̀yá wa kà kàkà gbọ́ yóò dáa fún ọ. kọ́ka pẹ̀lú tajwid yẹ́sẹ̀ in in inna inna inna lẹ́dí lẹ́dí lẹ́dí náà á á ámànú kí á lè lè sọ́mọ tẹ́ ń kó jáde náà ẹ tí ò délé kí orí gan ti fẹ́ bó sọ òun gan sóti ẹ̀ náà burú jù bá nà. wọn á nínú ẹ má lọ ságun abẹ ọ lọ ságun abẹ ibi tá a fẹ́ ṣiṣẹ́ tá a fẹ́ ṣiṣẹ́ tọ̀ lónìí òun náà ni wọ́n wúlọ ẹ̀ka ọmọlúmọ́ fún èkó náà. <laughs> pé àyà márùn-ún bá ti kà ó ti ẹgbẹ́ tẹ̀jẹ̀ ń bẹ̀. wọ́n làbọ̀ ọmọ bá máa ké tí ọba sí tẹ̀jú yìí dùn bẹ́ẹ̀ irọ́ lásán irọ́ lásán máa ké nù. ìyá amúdùn ìyá nígbà tí ẹni tó yẹ kó kọ́ ma tó náà bá mà kí ló má fẹ́ mà agídí lásán lórí òdo. ó túmọ̀ sí wípé à ń bùkátà láti wá ìmọ̀ wàláì ká àwọn ọmọ wa torí pé níta ti fi lé ọmọ straight forward ni. ó ti parí tó láti jẹ́ pé tó dáwúrú ní tọmọ ọmọ gbé kánú ntí máa jágídí ọpọ nù sọfẹ àfa àtọkọ ọmọ kí kọ mọ àfa àyàn ọmọ mọwùlẹ ẹsẹsẹ wádìí nítorí pé a ti rí lára tiẹ̀ pé ìwọ ọmọ àbí kò sì àkọọgbà ni títí títí káwọn bàbá wọ́n yé máa fi sẹ̀rí o lọ́mọ tó sì ṣe wọ̀límà wọn àti máa lọ́mọ ọbẹ̀ rẹ̀ àṣemáṣe wọ́n máa ta lọ́mọ tó ṣe wọ̀límà à láàrin wọ̀límà nǹkan rẹ̀ irọ́ lásán kí ni wọ̀límà irọ́ lásán bí wọ̀límà lọ́wọ́ á ní kọ́ máa ń ṣe pálapàla wọ̀límà ló ní kọ́ máa ń ṣe ségesège kọ́ máa ń rìnrìn kúrin tontori rẹ̀ àmánà ni lórí wa wàláhì títí kúrò àwọn rọ́bì nọ́ọ̀sì lẹ́ẹ̀kan kọ́ máa máa pé pẹ̀lú kíké tó ṣe déédéé pẹ̀lú tajwid ó tó yàtọ̀ sí irọ́ táwọn èèyàn ń pa fúnra wọn. káwọn ọmọ mi lẹ́yìn kékeré yìí kóró kọjá gara lẹ́nu wọn ó sẹ̀ ju gbogbo rọ́ lásán ń pa fúnra wọn lọ torí wọ́n fẹ́ wọ̀límà. ilé ìjẹ́bù ṣe jẹ́ mbẹ́ o torí ẹ̀wọ́ tó ti ṣe wọ̀límà tó gbéwò ẹ̀rí tó gbé pa lọ ọjọ́ gbé pamọ́ ẹjẹ gbé pamọ́ kò ní ìtumọ̀ kankan. bákan náà wọ́n mú ṣàròtọ́ ti tọ́rí ibi alẹ́ bọ́rọ̀. kò sí tó burúkú mọ́ ká gba oníṣègùn tí ó máa fúnni lábẹ́rẹ́ tí ó máa fa omi sí ni lára tí ó máa bá ni wọ egbò pé n ń ṣe wáyé o tó bá fi lè tọ́jú aláàárẹ̀ yìí tó bá fi gbádùn ọgbà yìí owó báyìí kò burú ká tún gbàyàn bẹ́ẹ̀ ẹ lágbájá yìí ibà ní ṣe bí ti ṣe ń ṣe yìí tó bá fi lè tọ́jú rẹ̀ tó bá fi lè dìde ní dùbúlẹ̀ àárẹ̀ yìí báyìí ọgbà hundred thousand tó bá gbádùn yọ gbowó yẹn tí ọba gbádùn kò ní gbowó kò sí tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́ àmọ́ àti màdájú o. kpọ́lọ́ bá ní wo nísàn o kò sẹ́ni kankan tó léwu yẹn sàn ṣùgbọ́n mi èèyàn ó gbìyànjú torí pé ọlọ́wọ́n bá kọ̀ sọ àárẹ̀ kankalẹ̀ àfi kó tún sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀ anabi ni ọ ń àwọn èèyàn ẹni tó ń mọ ìwòsàn àwọn àárẹ̀ ó sì ń wọn ẹni tó nítẹ́lá rẹ̀ bá gbádùn àfún yín yé báyìí kò sí tó burú mbẹ́. wala yantaqidu al-qira'u bi mawti ar-rakibi aw as-sakini wala bi mawti ghanami ar-ri'aya. wọ́n ní tá a bá wá yá nǹkan kan lò. ta a yá nǹkan kan tí èso nílà nílàáká ìlò lórí pàṣánwó lílò tá a lóyún kí nǹkan náà ti ẹ̀ dàbí ràkúnmí lápèjúwe àbí ẹṣin káwá pé ràkúnmí tá a yá yẹn ràkúnmí ń bẹ láàyè ṣùgbọ́n bàbá tí ó yá ràkúnmí gùn ó kú ó kú lórí ràkúnmí ọjà bọ́. tán bàbá tó yá ẹ̀sìn kù bí wọ́n sanwó rẹ̀ ó rí bọ́ o ǹjẹ́ gbogbo àwọn èèyàn yìí báyìí bá ti wá kú háyà mọ́tò kú ẹni tó háyà mẹ́sìnì kú ẹni tó háyà kẹ̀kẹ́ lẹ́mú kú kíkẹ́ kò sì yíyàtọ̀ yá nǹkan náà ti bàjẹ́ ọ̀yálégbé kò tí ì lo owó tó san tán lọ́ba kú sáàsọ yìí pé nígbà tí ẹni tó yá àwọn nǹkan wọ̀nyẹn lò láti sanwó wọn tó ti kú yùn nítọ́ yálò náà àjọṣepọ̀ yíyálò tó yálò náà ti bàjẹ́ wọ́n ní rárá o kò bàjẹ́ o. Ima tó ṣe pé kò sí tó ṣe ràkúnmí kò sí tó ṣe ẹṣin tó háyà kò sí tó ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ tó háyà kò sí tó ṣe mọ́tò tó háyà mọ́ṣíìnì kẹ̀kẹ́ kò sí tó ṣe ilé tó haya kankan ò ajá yìí pé owó rẹ̀ sì ń bẹ ìwọ tó ti kúyùn. torí ẹ̀ àwọn ẹni tí wọ́n jogún ẹni tó háyà nǹkan o àwọn wàá sí nǹkan tó háyà fẹ́lómi títí tí wọ́n fi lo owó èèyàn wọn tó san tán àwọn fi háyà fẹ́lómi wọ́n gbowó ẹ̀ torí pé ẹ̀tọ́ rẹ̀ ò tí ì tán lára nǹkan ìyẹn háyà mọ́tò fún twenty four hours wọ́n á wa mọ́tò yìí fún wákàtí mẹ́ta ó sì wọlé kó n fẹ́ sinmi ní kú bá mu lọ wákàtí mọ́kàndínlógún yòókù ẹ̀tọ́ rẹ ni àwọn tí wọ́n jogun rẹ̀ wọ́n fi mọ́tò yẹn háyà fẹ́lómìn títí tí wọ́n fi lò ó táwọn náà fi gbowó tó bá yẹ kó wọ́n gbà lórí ẹ̀. ẹ̀ńtọ́ gba ilé fọ́dún kan wọ́n ẹ̀sẹ̀ lo ilé méjì ní kú bá mu lọ. oṣù mẹ́wàá yòókù òun náà ló ní àǹfààní ilé yẹn. báwọn èèyàn rẹ̀ bá ń gbé bẹ́ẹ̀ alhamdulillah sọ́bàá náà wọ́n fẹ́ gbé bẹ́ẹ̀ mọ́ ọtọ́ pé kí wọn fi háyà fẹ́ lómi tí wọ́n fi gbowó tí náà padà. ìyẹn ni pé kọ gbogbo nǹkan jẹ èso túmọ̀ sí pé bàbá ńlé kò lè wá máa ha máa yín pé ẹni tó gba lérò ti kú yun òun ọ̀mọ̀ yín rí òun ọ̀mọ̀ wá rí owó wá ń kọ́ owó wá ti torí ẹ̀ ikú kò pé kí nǹkan yẹn kọ́ bàjẹ́ wala bi mawti ghanami ri'aya àgbà yẹn kó kọ́ bá ní dáná ó sì ń gbogbo ẹran bá kú kìí sùn ló ṣe sábà fi tí fi kú a sì ti sanwó fún bẹ́ẹ̀ ni a ní gbowó ń padà ẹran mi là wá wá fún a kọ àwọn ẹran mi so yọọ ma bá sẹ́ǹsì ni gbà tí èkúkú ṣe pé ẹran tí anikọ́bá wa dà ọgbọ́dọ̀ dé èyí tí wọ́n kọlà sí lẹ́ẹ̀kẹ́ ọ̀hún ìkọlà sẹ́ran kankan lẹ́ẹ̀kẹ́ ẹran tó ń dà tẹ́lẹ̀ ti kú ẹran míì ni ma bá sẹ́ǹsì. torí rẹ̀ ìwọ tó ọbẹ̀ níṣẹ́ ìwọ lọ́ọ̀lọ́ wọ ẹran míì fún tí ó fi máa bá sẹ́ǹsì o. dírẹ́fà tẹ gbà síṣẹ́ kọ́ máa wa mọ́tò mọ́tò tẹ gbà á ṣiṣẹ́ fún ẹ́ńjìnì rẹ̀ nọ́t mọ́tò lè lọ mọ́ wọ́n á sọ pé tọ̀ owó tẹ̀mí ti gbà mo ti gbà ó èmi yọ fẹ́nu o kò tó bẹ́ẹ̀ ẹgbẹ́ mọ́tò mi fún bẹ́ẹ̀ yọ̀ bá rí mọ́tò mi gbé fún tí oṣù bá fi pé àjẹpé ọjà wò nù bẹ́ẹ̀ náà ni rìgáàdì tẹ gbà síṣẹ́ kọ́mọ bá yín sọ́lé ó ti ṣiṣẹ́ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́bàá gbé létà ẹ bá túlẹ̀ ẹ rí túlẹ̀ iṣẹ́ rẹ̀ sì ń bẹ yóò sì gbowó oṣù tó ṣùgbọ́n pé kò sọ pé wọ́n ṣiṣẹ́ mọ́nà ẹ̀yin lẹ́ẹ̀ta lé ibi tẹ́ ẹ̀ máa ń gbé ní ìsinmi ẹ̀ mú lọ́kọ́ máa sọ torí pé títà tẹ talé kò bà contract tiẹ̀ jẹ́ eléyìí túmọ̀ sí pé eku àbí bíbàjẹ́ ohun tá à ń ṣiṣẹ́ tá à ń ṣiṣẹ́ tá à ń ṣiṣẹ́ lé lórí kò bà àjọṣepọ̀ híháyà èèyàn tá a háyà àbí tá a háyà kò bà jẹ́. afaani ومن اقترى كراء مضمونا فماتت الدابة فليأت بغيرها ẹni tó bá fi lè háyà kankan fún yà níbi háyà tó ṣe ike tí nǹkan bá ṣe tí wọ́n háyà fún yà òun èèyàn gbọ́dọ̀ dáhùn fún un tí nǹkan tá a háyà fún yàn bá fi lè lọ kú ọ̀ràn yẹn ni kí wọ́n tọ́ háyà rẹ̀ fún kó gbé mi wá o. lápèjúwe kí wọ́n sọ pé mo fẹ́ háyà mọ́tò rẹ mo fẹ́ háyà mọ́tò rẹ láti fi kó ẹrù mo fẹ́ fi kó mọ́ngò lọ sí Èkó fẹ́ fi kó mọ́ngò lọ sí bí wọ́n ti ń gbé mọ́tò lọ iwájú bàbá ọlọ́kọ náà wọ́n ti rọ́pò sí wọ́n sì chẹ́kì pé gbogbo nǹkan gbádùn wọ́n rìn wọn ò tí kọjú odò ọba ẹ́ńjìnì bá nọ́ọ̀k kìí sọ àwọn wọn rọyọ̀ sínú ẹ́ńjìnì ẹ́ńjìnì nọ́ọ̀kì tọ́lá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe mọ́tò yìí gangan gangan gangan ìlà sọ pé bí ọ̀sà jẹun àdínkù. àháyà mọ́tò lọ́dọ̀ rẹ wàá fi pẹ́rù lọ sépo ni ọ̀ràn àyàn lọ́jọ́ lórí rẹ kò gbé mi wá. bí mọ́tò táwọn gáràjì tí mọ́tò yẹn gbádùn wọn lọ gbádùn tí mọ́tò yẹn gbádùn wọn lọ gbádùn à ń lo èkó. abẹ́ sí ohun bọ̀ ọkọ̀ láti fi sẹ̀rí sí i pé mọ́tò gbádùn àti rọ́ọ̀nù. tó àárín díẹ̀ adájà wà mọ́tò bá mọ́tò ọ̀bá lọ́mọ onídìí kẹ́ fún lọ́rùn nídìí kẹ́ ẹ máa rẹ̀ sẹ́sí lẹ́ẹ̀kẹ́ wọ́n lọ gbé mọ́tò mi wá ní ní gáràjì láti gáràjì wọ́n ti gbé mi wá torí pé àwọn ọ̀bá mọ́tò dá mọ́jẹ̀mú ó mọ́tò la bá dá mọ́jẹ̀mú bí mọ́tò kan bá bàjẹ́ wọ́n gbé mi wá eléyìí dẹ̀ bó ṣe jẹ́ lọ́wọ́ ẹ má bínú pẹ́ létí ẹ má bínú òfin ikú ọ̀wọ̀ gbàtẹ́ máa fi retí mọ́tò kọ́ra búrẹ́dì àtàkà ẹni tẹ́bi bá ń pa ni ó ra nǹkan fúnra rẹ̀. tẹ̀lé ìjẹ́bù ṣe jẹ́ mbẹ́ o. sẹ́ni tí ó wá yá mọ́tò tó náà bá kú ńkọ́ tọ́ba kú a ti sọ pé híháyà tó háyà mọ́tò ọ̀bàjẹ́ àwọn fámìlì rẹ̀ náà náà háyà mọ́tò fún ẹlòmíì tó wọn ò fi ní gbé. ومن اقترى ماعونا أو غيره فلا ضمان عليه في هلاكه بيده قال ان تبايان ككاتا ما جلو بابو ابو دامارا ابو ويو قابو ممي ابي بي ìkólẹ̀ gbogbo tí a ń lò nù lè tẹ́ pé gbogbo èèyàn ló lè lò ó ìyá alágbájá ẹ̀yá mi kọ́ọ̀pù yìí ẹ̀yá mi ní wákà yìí àbí nǹkan míì bíi mọ́tò ọ̀yá mọ́tò mọ́tò àbí nǹkan míì dákun ọ̀yá mi lágbádá gbádá tó bá jẹ́ guinea damos alóde kan bí ọba já wọn olóde. ọwọ ayá tọ́ fọlẹ́ ọgbọ́ máa ná yìí fi ẹlẹ́kìhí bí ẹdẹ tí nǹkan náà nǹkan ìbá bàjẹ́ lọwọ rẹ̀ ò ní dáhùn fún ọ. ni gbogbo ló máa fi mú mi kọ́ọ̀pù bá di baje. a sì rí si sì wọ́n ló ṣe fi baje, ọlọ́run pé kápẹ́ kọ́ọ̀pù bọ́ lọ́wọ́ rẹ bó ṣe bọ́ lọ́wọ́ rẹ kìí ṣètò sí kankan ló ti bọ́ ọ àmọ́ bó ṣe bọ́ kò fìdí kalẹ̀ tátẹ́gùn burúkú fi gbé èso tó tó gbèjì sínú kankan kankan àwọn òṣìṣẹ́ wọ̀ torí kòkò mẹ́rìnlélógún ni gbé láti àṣì sínú kí ajá sínú kankan ká lé kọ́ọ̀pù gbé ètò ṣeéṣe kó mẹ́mi lọ àbí kíkọ́ọ̀pù òkúkú máa lọ lọ́rẹ̀ màtí èsì wọn ló ṣe sábàbí ọlọ́lọ́kọ pátẹ́gùn ògbèjì síbẹ̀ ò ní dáhùn fún un èèmú yẹn sírú ẹ̀. bákan náà wọ́n yẹ ọlọ́kọ wọn ni kò fi roko ó sì fi máa fi kọlẹ̀ níkọ̀ọ́kúkọ ẹnu ọkọ dá igi rẹ̀ náà ọ̀fọ́ lónìí ìka ti fẹ́ bàjẹ́ tẹ́lẹ̀ náà tọ gbà tí ọba ti jẹ́ pé ìwọ ló lo nílò àdìpá ìlò bàṣẹ jẹ́ kò sí nǹkan kan tó dáhùn fún. wọ́n yọ mọ́tò mọ́tò yìí báyìí jẹ́jẹ́jẹ́jẹ́ lẹ́ni tó ní máa kẹ́ ẹ lẹ́yìn pé wàhálà gbogbo nǹkan o torí tábẹ́rẹ́ bá ha mọ́tò lásán wàhálà ti bá àwọn bàbá mọ́tò ta ló kọjá gba bí <laughs> wàhálà burúkú wọ́n wá gba mọ́tò wọ́n á páàkì mọ́tò sọ́tún wọ́n páàkì mọ́tò sósì wọ́n ti wá fojú gèzè tẹ̀ pé àmọ́tò máa lọ à mọ́tò bá di kọ́ ha ọ̀tún ó tún ha òsì wọ́n ti ní téèyàn bá yá àbí òye téèyàn bá yá kéèyàn ní garanti ọ̀gá ọ̀gá eléyìí torí kébi tó o gbé mọ́tò gbà kò lè gba mọ́tò torí pé wọ́n lọ ṣàfọ́fà ń bẹ̀ ọ́. yàtọ̀ sí kọ́jọ́ pé ọ lọ síbi tó ọ lọ wọ́n páàkì ẹ̀ka lẹ̀ síbi tí o ti ráyè páàkì mọ́tò dáadáa dáadáa dáadáa ṣùṣùgbọ́n lọ́dẹ orí kan ti mọ̀ kókóró tiẹ̀ yó ọkàn wá síbi tó gbé mọ́tò sọ́kàn lámà ni ah subhanallah subhanallah bó ló ṣe á báwọn pé eléyìí ìwọ kọ́ lọ garanti rẹ̀ ẹni tó gbá mọ́tò ló máa garanti ẹ̀. tọ́ afáwa ni wa huwa musaddaqun ntọ́ba ló ṣe nǹkan yìí á gbàgbọ́ kó tọ́ ni sọ kó tọ́ ni sọ. bí kí ọ̀yá yẹn lancet ó lè fẹ́ fi sáré pèèyàn tọ́ba ya ó lè fi sọ̀rọ̀ bí gbogbo yẹn ṣe máa fi sọ̀rọ̀. ọ sọ̀rọ̀ tán báyìí ansẹ̀ bá sì kù ọ̀dàgbére faraye kò sí bí wọ́n ṣe kọ̀ dààmú. tọ́ irú ni o ẹ̀ lọ́wọ́ ọba jẹ́ o torí àwọn míín wà tó jẹ́ pé ti ń bẹ lára wọn gbogbo ara ní máa jáde ọwọ́ pọ́ kankan báyìí kan dáràn ṣe fọ́ bá nígbà tá a bá lẹ́rìí tó fi hàn wá pé òun ni májèlé wà ní gbogbo oríkèé ara rẹ̀ tí nǹkan fi ṣẹlẹ̀ ọgbà kámú náà ni tó bá mi so ẹ pé kìnnìkan blackberry ni kò bá jẹ berry ipe wa lora lọ́ra pé ibi tó fò tí ọgbà wa nù ilé أن يتبين كذبه àmọ́ tó bá hàn sí akọ́kúrọ́ ni kéènì kò tó bẹ́ẹ̀ wàláhì ọlọ́ba nǹkan jẹ́ inú ti ń bi tẹ́lẹ̀ náà ti ń bi ti àkúkú nílé ọ̀pọ̀ ọkàn ni ṣé tí máa fọ́ ni àbí èèfọ́ wa ni èèfọ́. ọwọ́ asọ̀mọ́lẹ̀ wa gan ẹ̀wọ̀ ọ̀yọ̀bọ ni àwọn èèyàn tó wá wà bẹ́ẹ̀ ní rárá o ó lò wọ́n sọ̀mọ́lẹ̀ wò tó bá ti sọ̀mọ́lẹ̀ ló náà bá rí kọ́ dákẹ́ yọ sanwó ẹ̀ òbí dáa onímọ́tò yìí ń yọ̀ dáadáa ó ń lọ dáadáa a masha owó sì wà láwá takìtì ọ̀sọ́tà ìsọ́tà báyìí lọ́ba takìtì táwọn kò sọ pé wọ́n wà láwá takìtì gbogbo ń tọ́ bá ṣe mọ́tò yọ sanwó ẹ̀ kò tó bẹ́ẹ̀ ẹ̀yà mọ́ṣínì rẹ láti jọ́ tó ti ra ọ̀hún pẹ́ bí ọmọ tuntun wà ní àà ah, ah. ẹ akákẹ́ láti ṣe ilé ti ra mọ́ṣínì kò tí ẹ̀ ṣubú rí ẹ̀bí òye òun sì rí pé òun gbé ṣubú lónìí ọba ní ọyọ mọ́ṣínì rẹ o ọba yà lọ́ba lọ kú sábẹ́ tírélà ọlọ́run lọ́sàn nìkan mọ́ mọ́ṣínì ti di ó ti di wémúwémú wàláyọ̀ ra mọ́ṣínì mi fún ọ wọn ò bí dáa wọn ò bí dáa tí ọba ti ṣe túnṣe yóò rà mí fún tó ń torí ẹ̀ tó bá fi lè hàn wípé ń tọ́ yálò wọlé ọmọ ọmọ bàjẹ́ kò sọ́nà tó gbàgbà tó gbà bọ̀ lẹ́yìn náà abáfẹ́ bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún wa nípa àwọn òṣìṣẹ́ ọwọ́ ibi tá a dùn òṣìnù lónìí tá a bá gbé iṣẹ́ fún télọ̀ títí lọ́wọ́ aṣọ yìí aṣọ sọnù àbá gbé iṣẹ́ fún mọ́lẹ́mọ́lẹ́ mọ́lẹ́mọ́lẹ́ wàá sọ pé símẹ́ǹtì pòórá àgbé iṣẹ́ fún káfíńtà káfíńtà sọ yìí pé àwọn jẹjẹrẹ lọ́jọ́ pákó ṣé wọ́n garanti rẹ̀ àbí wọ́n ní garanti rẹ̀ bàbá oní ansẹ̀t tá a gbé ansẹ̀t fún gbogbo àwọn àtúnṣe lọ́wọ́ sọ yìí pé ibi tó ń fi sí òun ò rí máa àbọ̀sọ yìí pé bátìrì rẹ̀ ibi tó ń fi sí lòun ò rí má ṣé ọ garanti àbí ò garanti bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pé sẹ́tà abẹ́ni bá ní tó aago ṣe ara aago mọ́ ṣé ọ garanti àbí ò garanti ṣé gbogbo òṣìṣẹ́ tá a bá bẹ̀ ń sẹ́ iná ẹni tó bá ti sọ fún wa nípa ń tá a fún un pé nǹkan ṣe lágbàgbọ́ àbá àgbọ̀dọ̀ gbà wọ́n gbọ́ ìgbà wo la gbà wọ́n gbọ́ ìgbà wo la ní gbà wọ́n gbọ́ torí ẹ̀ àlàyé lẹ́yìn ló ń bọ̀. bí sọ pé mọ́tò yìí o mọ́tò yìí ti ń da aláàmú tẹ́mi mọ́ ọ náà ní pé bíréèkì rẹ̀ mú dáadáa. pẹ̀lú àtọ́wọ́ á fún un ìwádìí ti ń ṣe ọ̀n lọ bí oríṣi mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ làwọn ti tún ṣe. ṣé owó iṣẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn fún ni àbí owó ètò ìwọ́n ni kò ṣe. àlàyé rẹ̀ ń bọ̀ sẹ́wọ̀n pé báwọn òṣìṣẹ́ máa ṣe lu agbárí nù. pé ah ọlọ́run ní kẹgbẹ́ mọ́tò ẹ̀ wá ọ́ ah kọ́dà kí ni rẹ̀ kọ́ báyìí ah kọ́dà kí ah, a ti wá ṣe gbogbo ẹ̀ ọ̀tún ní ìtútù ní ìtú. so ó pe ah àlà àlùbáríkà àmọ́ <laughs> ẹ mú fòlóṣùwà. tẹ̀lé yìí báyìí ẹni àfọ onítìrà fẹ́ sàlàyé fún wa ní àmọ́ bá àlàyé lọ lórí rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ àti ń bọ̀ inṣàlá ọlọ́run bá kó fún alágbọ̀ọ́yé tó péye nínú ẹ̀sìn wa kọ́ràn wa lọ lórí àti máa fa àwọn nǹkan ń sí wa o kó ṣe láwùjáre fún wa kó má ṣe níbàlẹ́jọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka

الحارث في كتب أكم سنته وأكم سنته يبيع بعد sai mutum ya dawo da dawo kuma sai Allah ya wanke da su wannan mota sai kun na hayan mota ne a cikin kaza na yi gyara kaza iskin shi da shugabanni shi da kuma da ba su ga su rubuta kuma babu wani shi da shi ya mutum zai ga الحمد لله tí wọn bá yá mọ́tò lọ́dọ̀ èèyàn lórí ipò wọn san ẹgbẹ̀rún márùn wọ́n sì gbé mọ́tò yẹn lọ sí Ìbàdàn lápèjúwe ẹni tó sì háyà mọ́tò ọmọ mọ́tò wà dáadáa kò sì wá ń wà kú wà rárá wọ́n dáàrin ọ̀nà nǹkan kan bàjẹ́ nínú mọ́tò so ẹni tó wá haya mọ́tò yẹn wá ṣàtúnṣe kan lórí ẹgbẹ̀rún mẹ́fà náírà ẹgbẹ̀rún márùn ló sì háyà mọ́tò ṣé ẹni tó háyà mọ́tò ní àsanwó ni lápò ara tiẹ̀ àbí ọ̀padà wàá gbà lọ́dọ̀ bàbá mọ́tò bí ọ̀padà wàá gbowó rẹ̀ lọ́dọ̀ bàbá mọ́tò torí pé ní tó ṣe mọ́tò yìí ló fà bí ká pé apá mọ́tò tó de táyà mú lágbọ́n wájú ńlọjá kò lè já bá yóò ti fẹ́ já tẹ́lẹ̀ náà tó wọ́n wá tún ṣe bàbá mọ́tò ni wọ́n san wọ́n á ní kí wọ́n tó padà dé bàbá mọ́tò náà tó ti ṣaláìsí sọ ẹni tó wá gba mọ́tò wa ń sọ fún àwọn èèyàn rẹ̀ fáwọn èèyàn bàbá mọ́tò pé tọ́sẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ ni iye báyìí ni mo háyà mọ́tò nítorí ṣẹlẹ̀ sí mọ́tò iye báyìí mo nẹ́sì àwọn á ní táwọn lè fi gbọ́ gbọ́ ní pé ìwé tí ẹjọ́ kọ nígbà tó gba mọ́tò sáwò àwọn ọ̀kọ̀wé ẹgbẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá tí wọ́n jọ ń kọ́ bọ̀ àwọn náà rí wí tó bá rí ẹlẹ́rìí mú wa yóò gba owó rẹ̀ àìrẹ́lẹ́rìí mú wa al-aslu á sọ pé nǹkan ṣẹlẹ̀ ní kí nǹkan kan ṣe mọ́tò nǹkan kan ṣe mọ́tò ọjà bó ṣe jẹ́. béèrè kejì wọ́n ní lọ́pọ̀lọpọ̀ àwọn ilé kíó tó ń fi àwọn máa sí lónìí á rí i pé àwọn onílé kíó wọn ò lè sáláì gba owó ilé kíó. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá àtàwọn àgbàlagbà àwọn wọn àkàkùn àìdá fẹ́ gbígba owó lé kí ó lọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n ń kọ́ kí ó kódà wọ́n ní lọ́fàá lérò àwọn bàbá bàbá yìí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ìfi máa kí ó owó lé kí ó tó gbà lọ́dọ̀ wọn ò ní ìdí wọn máa kí ó wọn máa wá pẹ̀lú kíw tá a sanwó kọ́ ní kíw fàdúkú ẹ máa tọ́ wo ìyá ni o a sì nílé nǹkan kan kún fún yín ju ìyá lọ òdo lẹ̀ ń gbé ká o a sì ní sàlékún kankan fún yín ju òdo lọ lẹ́nu tí wọ́n lọ. wọ́n ní àwọn bàbá bá ń tún á tẹ̀síwájú torí irú àwọn àfa àbáhùn lọ́lọ́run fi sọ fàdú kú kalẹ̀ <laughs> gbogbo eléyìí àwáwí lásán àwáwí lásán gbogbo eléyìí gbogbooro ẹ bá dálé ẹ̀kọ́ lẹ́kọ́ ọmọ sanwó ilé ẹ̀kọ́ ọ̀sánwó ẹ̀kọ́ ti ń kọ́ torí pé gbogbo ní ẹ̀ bá sanwó fún jẹ́nẹ́rálì ẹ̀ lè kọ́ ẹ̀ lè kakún rárá rárá ẹ̀ lè kakún wọ́n ní ẹ̀ sanwó gan ẹlòmíì sanwó tuntun lẹ̀ ǹdí tí ọ̀kà ege ni wọn fi ké ó dáa òun ò sì ní fi dà kankan torí gbogbo tí èèyàn bá ti ń bẹnu àtẹ́lù tí èèyàn bá ti ń ya balẹ̀ òun náà yà yàn balẹ̀ ege ni wọn fi ké ó sè òun ò ní rí fi sè kankan wọn fi ń ṣe gbogbo dáadáa wọn fi ń da gbogbo gíga wọn fi ń sori rẹ ayé àtàlùkìyàmà wọn mú tí wọn fi wé ṣe wá tí kéwọ námálẹ̀ kò sí wàhálà irọ́ lásán tó wájà bí ti ṣe jẹ́ mẹ́ẹ̀ so sanwó lè kí ó torí pé àwọn ọ̀fẹ́ àní ṣe wọ̀límà àwọn ò sì ní máa ṣe gíga ọlọ́dàkọ̀ rẹ̀ náà Kùránì sanwó ẹ̀ kí ni rádaràdà lásán sanwó lè kí ó tọ́ wá kálukú sinmi òní sálẹ̀ méjì kò sí bàtú kú mbẹ́ ẹni tó rí rẹ bá ti dọ́ta ọ̀sánwó kọ̀ sanwó olódo tiẹ̀ náà ni ọmọ wa ẹni tó náà sì sí payá àlákà rẹ̀ sẹ́kọ̀ ọ̀sánwó kọ̀sánwó yọ ọmọ náà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ táyé tara jẹ kékeré kàfà tó kú àní ẹsẹ̀ ó lé kí ó eléyìí jẹ́ bó ṣe jẹ́ náà kí ló dé tí ìwé àjẹfà tó kú ṣé gbogbo ọmọ tó sanwó léèwé lọ́mọ̀wé àwọn olódò òkun sùkú ọkùn bẹ́ẹ̀ bàjẹ́ ni sẹ́kítì náà bá di wọ́n mọ̀ sáré tẹ̀lé lẹ́kítọ́rà ẹ̀dàkùnsà ẹ̀jọ̀ ọ̀sà ẹ̀jọ̀ ẹ̀ràn mi lọ́sà àbí tẹ́ bá ti parí ìdánwò kan wọ́n tún máa pè ẹ̀dàkùnsà ẹ̀ mọ fọ́fìtì ẹ̀ lónìí ẹ̀dàkùntúrọ̀ ọlọ́ ẹ̀dàkùntúrọ̀ ọlọ́ ẹ̀ sànù ẹ̀ mọ̀ ń bẹ lọ́kọ́lọ́wọ́ sẹ́mi nínú àwọn tó pé hasanatu wọn àṣeyàtu di hasanati lónìí kò lè di tó ti ẹ̀ ti á túra torí pé ńgbà tó gbin ẹ̀gún bó ló ṣe wá kẹ́fọ́ ilé ìjẹun ti ṣe jẹ ẹ̀sán olè kí o ilé kí o táwọn máa ń lọ kò sí iye tẹ́ ẹ ná lórí ẹ̀ tẹ́ ẹ̀ ní padà wá jèrè ńlá lórí ẹ̀ èèlò gan tiẹ̀ ni wọ́n máa ń san lówó ilé kí o gan rẹ̀ owó tí ọ̀já máa ń kankan sukuu wa tó jẹ́ primary level tó ń san one hundred and fifty thousand naira per term dídí ilé kí ogun sáà nípa one fifty thousand lọ́dún. láti wọn àwọn ẹni kìíní kan fàgó ẹ ẹ máa ń tẹ̀ ń wí nù. ọmọ ẹyọ kan pínrín sí báyìí wọ́n san one hundred and fifty thousand fún táàmù kan. ilé kí wọ́n á kún tó lọ́mọ ọgọ́rùn-ún ṣé yóò pa one fifty thousand lọ́dún kan owó kíni. sẹ́yìn pé wọ́n ní káwọn ọmọ ọmọ san hundred naira péré lóṣù tí gbogbo òbí náà ó ti ọ̀rọ̀ ju ọ̀rọ̀ ju inṣàlá tó sì bá ti fẹ́ pé kálukú ọ̀yọ́ mọ́ tó sì bá tún ti fẹ́ dá méjì wọ́n tún sọ mọ́lẹ̀ ìpè torí kí wọ́n má bàa béèrè owó tí oṣù tó fẹ́ parí lọ́wọ́ àwọn ti wá tójọ́ mẹ́ta oṣù tó kọjá kọkọ̀ wá tójọ́ mẹ́ta lọ. <laughs> Ah, ẹ dá lọ bẹ̀rù ọlọ wọn ò ká tọ́jú mẹ́sìn kùn kankan ẹlòmíín gbàrú nítorí kọ́ mo lè lọ sùkúù sọ̀rọ̀ ti rò pé sùkúù ni máa sọ yẹn dẹni gíga a sì rí bí ṣe ń sọ yẹn dẹni gíga náà nì sí abẹ́yẹ̀ orí nínú gbogbo one thousand mélòó lórí sẹ́ tọ́ kọ́lọ̀ ọ̀tún ṣe náà. Aleykum salaam. ẹ yọjú ẹni tó ní nǹkan gbà lọ́dọ̀ rẹ̀ ńkọ́. nǹkan yẹn wà lọ́dọ̀ rẹ̀ jẹ́. kó tó fi kú. táwọn èèyàn bá jẹ́ èèyàn lówó téèyàn sì ń sin owó yìí títí títí títí tí wọ́n san fún èèyàn téèyàn fi kú. gbàtẹ́ àwọn akú tán táwọn mọ̀lẹ́bí rẹ̀ wá sọ fáwọn èèyàn pé ẹni tó bá ní nǹkan kan gbà lọ́dọ̀ òkú yìí kó yọjú gbogbo wọn bá ń yọjú kálukú mẹ́rin wá àwọn èèyàn òkú sì ń yọnu dúkìá òkú wọn san fún wọn gbàtí wọn á ẹni tó kú bá ní nǹkan gbà lọ́dọ̀ tiẹ̀ wọn á sọ pé àwọn yááfì wọn àwọn fi ṣe sàrà wọ́n ní sọ tọ́ sí wọn sẹ́nu wọ́n sì ẹ̀kọ́ gbà gbàdá àmọ́ pé kókò tó kú kọ̀ yọnu sáwọn tí ọ̀sán dúkìá rẹ̀ yẹn padà ó sì ṣe wàhálà títí títí títí kò rí gbà ẹ sì mọ̀ pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó jẹ́ pé bànújẹ́ rẹ̀ gan-an ní sábàbí ikú rẹ̀ òun lówó èsì pé òun lówó àmẹ́ni wà lọ́dọ̀ rẹ̀ ó lòun ní san òun sì ń jìyà tó ń ti pọ̀ ń lówó eléyẹn lábẹ́ òfin ọlọ́run kẹ́ ẹ san gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn òkú ọ̀pàtàkì ọ̀ràn yẹn sí ni torí pé kò ní nísinmi nínú sàárè ṣáájú kẹ́ tó san gbogbo gbèsè tí máa ń bẹ lọ́rùn ṣùgbọ́n èyí tí wọ́n jẹ òkú pọ̀tọ́ kẹ́nìkan kàn àgbààgbà wípé àyàfi rẹ̀ kọ́mọ̀jẹ́sára àfọkù wọ́n gẹ́gẹ́ bíi tani nítorí ńgbà tó kù ti kú yùn owó yùn kì ṣe tèèyàn kan mọ́ ó ti di ti gbogbo ẹ̀yin tẹ́ jogún ẹ̀ èèyàn wá gbọdọ̀ gbẹnu ẹlòmíì sọ wọ́n sọ pé tiẹ̀ tí ó jẹ́ pin rẹ o nínú nǹkan tí bàbá yín àbí ìyá yín ní lọ́dọ̀ àwọn èèyàn yóò yáfe rẹ̀ ó fi ṣe fún a mélòó ọgbọ́dọ̀ gbẹ́nu ẹnì kankan sọ. bákan náà tó bá ń ṣe pé nínú àwọn tẹ́jọ jogun bàbá yẹn àwọn ọmọdé kéékèèké wà ń bẹ̀ ó ìgbà tí wọ́n bá tó bàlágà tí wọ́n máa ń tí wọ́n ń ṣe ilé ètò wa gbọ́ tẹnu tí wọ́n náà pé ń gbọ́ ẹnì nìkan jẹ́ bàbá wa lówó báyìí báyìí báyìí báyìí báyìí tó àwa dúró de wọ fọ́dún mẹ́wàá tó fi bàlágà nísìn pé ṣé wọn náà fara mọ́ ká yáfe rẹ̀ kì í ṣe pé wọn lọ́kàn sọ pé wọ́n yáfe wọ́n yáfe tiẹ̀ àmọ́ ò lè yáfe tẹlómi ilé ìjẹ́bù sì jẹ́ mbẹ́ o torí ẹ̀ tẹ́nu gbogbo wọn bá wá kú pa àwọn yáfẹ́ rẹ̀ àwọn fi ṣe sàrà fún òbí àwọn kò sí wàhálà. nítorí wọn masjid lọ́jọ́ tó jò ń rọ̀ wọ́n á bá pé wọ́n ń ṣe sọ́láàtì lọ masjid wọ́n rò pé sọ́láàtì magrib ni wọ́n ń ṣe lọ lọ́ba dá sí sọ́láàtì làìṣà àníyàn magrib ló ń sì fi wọlé wọ́n àti díraka kẹta tí ò rí kí wọ́n jókòó tí wọ́n lọ ìkẹrin ló ń ṣe máa ń pé tọ́ ṣáì làwọn kí o kí ni òsè yóò jókòó yóò jókòó mẹ́ kò títí tí ìmáàmù fi parí rákà kẹrin tó bá parí ọ̀ àṣàdáyà pẹ̀lú rẹ̀ ọ̀sálàmù náà. Ǹjẹ́ ẹni tí a kà ní Mọ́lìkì tí bọ́yá wọ́n jí bí mi nínú mi tí ó sì jẹ́ ń bùsùn? Ṣé ọjọ́ òní pàtó tí ó sì fi dúkìá lẹ̀? Tí a sì wà ní iyèméjì bí bọ́yá ti kú àbúṣe wà láyé. Ọjọ́ òní ẹni tá a rí mọ́ tàbí tó nù ó sì jẹ àwọn èèyàn lówó ó sì fi dúkìá lẹ̀ títí ijó òwò làwọn àmọ̀lẹ́bí rẹ̀ lè ṣe sùúrù dà tá a fi máa san gbèsè rẹ̀ fáwọn èèyàn nu owó rẹ̀ táǹsì wò pé bọ́yọ̀ ti kú ni àwọn kọ́ni pé ní tá a rí mọ́. ọ̀rọ̀ tó jẹ́ máa ó sábàlá ní ọ̀nà méjì ọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ ìyàwó rọ́kọ ọmọ ọ̀pá ti sàlàyé rẹ̀ ṣáájú ganu tíra ẹ̀ ìyàwó rọ́kọ ọmọ ìyàwó wa ni wọ́n fẹ́ dé wọ́n lọ bá wọ́n tún ti bẹ̀ bọ́ bómi ni bá wọ́n tún ti bẹ̀ bọ́ bómi ni. sọgbọn àti wàá su wàá gbẹ́jọ́ wàá pẹtọ báyìí báyìí o láti lọ bá ti gbẹ́jọ́ wà àádọ́dún mẹ́rin fún un òun ti ṣe sùúrù ọdún mẹ́fà tẹ́lẹ̀ gbà ta ló ní okunu ta ló ní okunu tẹ́lẹ̀ àádọ́dún mẹ́rin fún un tọdún mẹ́rin bá wá pé àwọn àníkó ṣe ìdá àkọ́kọ́ ti kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí ó fi láǹfààní àti lọ lọ́kọ mi lẹ́yìn ọdún mẹ́rin ni ṣùgbọ́n àrímọ́ kó láti wá ṣe dúkìá rẹ̀ níṣẹ́ àti dájọ́ kó ti kú torí kíyàwó lè lọ́kọ míì bọ́tà ànífọ́ kan dúkìá rẹ̀ o torí kíyàwó lè lọ lọ́kọ míì lélẹ́yìn dé o láti wá fọkàn dúkìá rẹ̀ bóyá ẹ fẹ́ san gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ bóyá ẹ fẹ́ ṣe kíní bóyá ẹ fẹ́ ṣe gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tó bá dá yín lójú lódodo pọ́jì àwọn èèyàn yẹn lówó pẹ̀sẹ̀ dìgbà tí a dúró dìgbà tó bá kú pàtàkì pé owó rẹ̀ ń bẹ wájú wa á san gbèsè wọn gbogbo ẹni tó bá mẹ́rin wa tó fi hàn dájú kọ́jú òun lówó á san gbèsè tó jẹ́ àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ pín dúkìá rẹ̀ ni pínpín dúkìá tó tún ní í ṣe pẹ̀lú ká san gbogbo gbèsè tuntun bẹ lọ́rùn rẹ̀ ká tó pín a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ títí tí àsìkò kan fi tó lórí rẹ̀ láti jọ́ tí wọ́n ti bí sí ọjọ́ tí a bá ṣe pé kò ṣeéṣe kíru rẹ̀ ọ̀sẹ̀ mi dòní. ìkárí gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ ti kú tán bí kò ti tó ọmọ àádọ́rin ọdún ọgọ́rin ọdún àádọ́rùn ọdún ọgọ́rùn ọdún àà tó rẹ̀ tí ó lóru ọdún yẹn gan láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ó lè jẹ́ ẹgbẹ̀rún plan wípé nísìnyí wọ́n sọ pé nìkan ọgbọ́nu rẹ́díò wọn ló lu ọgọ́rùn kan ọdún tó lé wọ́n mọ̀ ní à kéré ọgọ́fà ni wọ́n lò. so yóò tún máa fọ gbára rẹ̀ láyà kókókókó lára lè bí ọ̀tá wọ́n gẹ́gẹ́ bí ìbọn tí wọ́n sọ ta sí mu. kìí ṣe pé ẹni tí ó kú àwọn ẹni tí ń kú yìí pé ọ̀tá náà nù kò sì kankan mọ̀ wẹ́wù ìwọ̀n ewu ikú bá ti déédéé náà nù ẹni tí òwe wó ẹni tí òwe wú náà ń lọ sòṣùgbọ́n àṣírò pé nínú àmì jọ́rìtì àwọn èèyàn tó bí pẹ̀lú rẹ̀ ń gbà kan ní ìsìn seventy years a rí i pé majority wọn ti kú tán ọ̀la eight bàbá kan mà ló kù ṣé bàbá táwa náà rí mọ́ ọ́fíìsì kejì eléyìí tó kù ọ̀dà ẹ̀jẹ̀ àwò bàbá eléyìí náà ti kú bàbá wọn náìntì bàbá bá kú ọ̀dà ó tó bá wọn ẹ lọ pín dúkìá tiẹ̀ náà eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí Islam ọ̀fẹ́ wàhálà tẹ bá wọn á ti torí pé ẹnìkan ẹ̀ ti rí látọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ fọdún mẹ́ẹ̀ẹ́dógún kún ọjọ́ orí rẹ̀ nígbà tó kú òǹlé ọ ẹsẹ̀ pé ọmọ ọdún márùndínlógójì ẹ bá lọ sọ àkíyèsí dúkìá rẹ̀ lẹ́ máa ń pín ọwọ́ apẹ ọmọ ogójì ọdún gẹ́gẹ́ lọ́ba dé ẹ̀mọ̀ pé nǹkan ó ṣe òun wá bí ó ṣe dá a lọ òun ò rí nǹkan kan mú wá ní èyí tó tún wá kulé tó tún gbójúlé èyí tó ti pín à ọkùnrin tẹ́ ẹ gbà torí ẹ̀ lòfin ọlọ́run bá fi sọ pé ẹ sùúrù o kí ni kan lójú ojú kí lẹ fẹ́ máa kán tí wọ́n á di tí wọ́n á àṣẹlẹ̀ àbẹ́yìn lè gbà bẹ́ẹ̀ pé kí wọ́n ti pín gbogbo dúkìá ike tó dé ẹ fi tó kéré wò ẹ ti fowó ọbẹ̀ ẹ̀ lẹ̀ ẹ ti fi gbogbo ẹ̀ lẹ̀ ẹ̀yà àwọn ti sọ pé òun ṣe sùn lónìí òun tún ní dòdò òun tún ṣe ẹran òun tún ṣẹwà òun tún ṣe ráìsì sí gbogbo ẹ̀ nínú rẹ̀ yìí kan náà kótó adélé òun ti ń dá tọ́mì salamu aleykum salamu aleykum wọn bá tètè sílẹ̀kùn kí ló dé kí ló ṣẹlẹ̀ nínú yẹn àwọn bá sílẹ̀kùn á ní á nítorí tí ń fẹ́ tètè sí náà ni pé àwọn ọmọ ti gbóúnjẹ tí ń jẹ ni pé ẹ́ eh? <laughs> ọmọ rẹ ló gbèdé láì tí ì kú rẹ ọ̀dàlẹ̀ ewu lálẹ́ o gbogbo ará àdúgbò ni ọmọ pé kàn sí kátó wá pé gbogbo dìmẹ́ǹdìmẹ́ǹ tó kójọ láyé àwọn kan wá pín pé torí wọn ò rí ọ wọn ò rí ọ pé kíni. so ẹ rí i pé iná ní Islam sọ pé tí ń gbà tó bá yìí pé ninety years tọba wa yọjú lẹ́yìn ninety years gbogbo tá a bá ní tá a bá lè fi ràn ọ́ lọ àwa ti pínwó tá a bá lè fi ràn ọ́ lọ àfi ràn ọ́ lọ ẹ mọ̀ pé bàbá ninety nine kílò náà lè ṣe fẹ́ yóò lù wá ni. <laughs> ọjọ́ ìbò ṣe jẹ́ subhanaka allahumma bihamd ashhadu an la ilaha illa ant astaghfiruka.